ó ṣèbàjẹ́ ẹ̀tọ́jú aláàfin o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí jòyè máa kú o òde ìlú tó aboyún lé wọ́n bí ti ibi ti rẹ̀ o lásìkò àtọ̀ndá o ìgbàlè òní fọ́ ilé ní ìfàyà ti dá lóko kó para lé o Àjàyí ìjì kó pèrò ọ̀nà lọ́jọ́ tẹ́bí bá ń palẹ̀ àwọn omi sí nílé. pa kò pè. àtàndá ọgbọ́n yàbí ọ̀nà. àwa ni òkú lówó kó gbowó òkọ́lọ́gbà kó má sàn kó lè dìjà kó lè dà pọ̀ kọ́ba aládé lè rí jẹ́ ń bẹ̀. òòṣà tí ò bá le ọ̀yọ́ èyí sìn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ ohun rere àti ohun mèremère èyí tí àkàndá gbé ẹ kàn ń gbọ́ ni wọ́n ní wọ́n kàn ń bọ́ yájà ni Ṣàngó ló níṣẹ́ rẹ̀ kábíyèsí aláìlúwà ọba lamidi Ọláyíwọlá Àtàndá ikú bàbá yìí wọ́n ṣe mèremère ní Ọ̀yọ́ wa ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ ẹ já lọ. tó Láyíwọlá àkọ́bí adé ìrọ́ bàbá rẹ̀ lórí ẹ̀ ìwọ máa rí máa rí máa yọ bàbá rẹ̀ lórí. láyíwọ̀lá àkọ́bí ìyáálé mi rán ọ̀rọ̀ wa ló dé sí ìwé bẹ́ẹ̀ kọ́kọ́kọ́ tẹ̀sùn tẹ̀wó ọ̀rọ̀ wa ló dé sí tó tó tó láyíwọ̀lá àkọ́bí ìyáálé mi rán ìdí ẹ̀kún kọ́ lẹ́wà ọ̀rọ̀ tá a sọ lóko èmi bàbá rẹ̀ ìdí ẹ̀mí kọ́ là wà.